وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته أنا أعتقد وأتشوال أريد أن أجيب أن يعني كان يتبقى يعلم يعني الإسلام والبعض kíkà tún padà ká lọ gba ẹ̀bùn yẹn padà nítorí ká mọ̀ bá àdàbí ajá tó ṣe pé tó bá kọ sílẹ̀ ọ̀bọ bá mi sílẹ̀ lọ padà síbi èèpọ̀ àbí ebi rẹ̀ láti lọ kó jẹ ẹsẹ̀ máa wọn àgbà sọ̀rọ̀ bá àlọ́ sọ́lẹ̀ wọn ni lẹ́yìn tẹ̀lé náà mẹ́tẹ̀lú sọ́wọ́ àpèjúwe kápèjúwe lè ṣe ta mùsùlùmí torí de lé nítorí wàá ṣe tó fi fara ju ajá kìsìn tọ́da ìwà burúkú ni ẹ fi bàbá yẹbi hadith abdullahi bin umar àti hadith abdullahi bin abbas kò tó ṣe tọ́ka sí tí bàbá bá gbọ́n ma ní nǹkan wọ́n tọ́ kó tún gbà padà torí pé ohun tí bàbá kan ọmọ rẹ̀ yí báyìí àtọ́mọ àti ntí ọmọ ni nǹkan ni bàbá ni nínú àdéhùn anábọ Muhammad sallallahu alayhi wa sallam oni inna awuladakum min kasbikum fakulu. min kasbik lọdọdọ àwọn ọmọ yín wọn bẹ nínú sí ọwọ́ yín àwọn ọmọ yín wọn bẹ nínú nǹkan àníyín ẹ máa jẹ nínú nǹkan àníyín torí ẹ̀ka tó wà ní àtiwọ́ ti bàbá rẹ̀ wọ́n ti bàbá ti màmá náà torí tí bàbá rẹ bá sọ fún ọmọ àní nǹkan ẹyẹ fóònù tí wọn gbà lọ tí bàbá rẹ bá sọ fún ọmọ àní nǹkan tí wọn ní tó ń bọ ọrùn ọgbọn ọmọ kò sí wàhálà ń tí bàbá rẹ bá sọ pé tó ń bọ ọrùn ọgbọn ọmọ kò sí wàhálà ń bẹ pé bàbá rẹ lẹ́jọ́ ẹ máa wọ nǹkan bá wọ́n ti sọ fún àwọn ògùn yẹn ní nǹkan wọ́n tún wá láwọn ògùn yẹn mọ́ sọ́ba mo bẹ́ẹ̀ ẹ̀yìn pé bàbá rẹ̀ lẹ́jọ́ rú lọ tẹ́lẹ̀ ìjẹ́ ti bàbá àbí yẹ̀yẹ̀ ṣùgbọ́n ẹ̀gbọ́n ogún àbúrò ní nǹkan bàbá àbúrò àbẹ́gbọ́n bàbá bàbá àbúrò àbẹ́gbọ́n ìyá ogún yẹn ní nǹkan ọ̀tọ́kọ̀ gbàgbàdà ọ̀tọ́kọ̀ gbàgbàdà. حديث ضد لدي وجه حديث عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم يقبل الهدية ويجيب عليها رواه البخاري ولا نبي محمد صلى الله عليه وسلم كما بن لبن أما بعد وسمع سيئا لسنا لوريا كما بن لبن أما بعد a sì máa sẹni tó bùn lẹ́bùn lẹ́sìn ká gba ẹ̀bùn nígbà tó bá bùn alẹ́bùn ọ̀nbẹ nínú àwọn ẹni àpọ́nlé ọ̀nbẹ nínú àwọn ẹni tó mọ ẹyá yìí nítorí pé ẹni tó fún ọ ní nǹkan oore ló ti ọ kìí sì ṣe ike torí pé ó bá àfi bùkátà hàn náà ṣe bùn ọ lẹ́bùn yàtọ̀ sí sára. ẹni tí ò ní tó yẹn á máa bùn yẹn lẹ́bùn ẹni tí ò ní nǹkan kan á bùn ẹni tó ní lẹ́bùn kìí torí pé oníbùkátà sí àmọ́ nítorí pé ẹ̀bùn wọn máa fi pèsè ó máa ń ṣe sábà kífẹ́ wà láàrin ẹni méjì ó máa ń jẹ́ kí ọkàn tó síra wọn kó súnmọ́ra wọn ó máa ń jẹ́ kí ìfẹ́ kó wà láàrin èèyàn sí èèyàn ìdí ẹ̀bùn tẹ́rí yẹn tí wọ́n bá fún yẹn gbígbà lọ yẹ kéèyàn gbà ó nígbà náà bí sallallahu alaihi wasallam máa máa gbẹ̀bùn kọ́jà kó ti gbẹ́ni tó fún ọlẹ́bùn yẹn káfìrì torí bá a tó rí inú súnà táwọn Yahudi wọ́n fún anábì lẹ́bùn anábì gbà túmọ̀ sí pé fún ẹlẹ́bùn ọtọ́ gbà á. torí pé tí wọ́n bá tí wọ́n náà bá fún yẹn lẹ́bùn mi sẹ́ni tó wá nẹ́bùn títí ọ̀bá gbà ó rí kọ́ ọ̀rẹ́ òwúwo kọjá sísọ kọ́ máa ná nǹkan sí àpé gbà kọ́ má gbà ọwọ́ rẹ̀ òwúwo kọjá sísọ ojú ó sì ti ọ bàjẹ́ láti da ọwọ́ rẹ̀ padà sáyè ìdójútì ni oníkápẹ́ ẹ̀bùn sẹ́ni tó fúnni lẹ́bùn lọ́wọ́ àpọ́nlé gbogbo àpọ́nlé ń nínú kápẹ́ ẹ̀bùn nígbà tí wọ́n fún wa lẹ́bùn torí rẹ̀ sẹ́nìkan bá fún ọlẹ́bùn gbá o bíkọ́tì ànábì Muhammad sallallahu alayhi wa sallam Allahumma ẹ̀yà àfi tó bá ń gbé ẹ̀bùn yẹn níṣẹ́ ni wọ́n fún ọlẹ́bùn yẹn gẹ́gẹ́ bí abẹ̀tẹ́lẹ̀ wọ́n fún ẹni láti fi gba nǹkan kan tí ọ̀tọ́ kò ṣe láti fi mú ọtí nǹkan kan tí ọ̀tọ́ kò ṣe gẹ́gẹ́ bí ẹni tí ń ṣiṣẹ́ ìjọba tó wá jẹ pé ẹ̀bùn tí wọ́n fún ẹ yẹn wọ́n fún ọ nítorí pé olùbá àtàrà rẹ̀ ṣe nǹkan tí ọ̀tọ̀ kò sí lábẹ́ òkú irú ẹ̀bùn bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ gbà nítorí pé tó bá gbarú ẹ̀ ẹ̀bùn yẹn yóò ti sábàbí láti ṣe nǹkan tí ọ̀dà yàtọ̀ sí báyẹn ẹni tí bá ń ṣiṣẹ́ oṣù títí ń gbowó ní tìṣẹ́ tí ń ṣe àbí tí òjò ní ṣe títí ń gbowó ń bẹ̀ kọ́tọ́kọ́ gbẹ̀bùn lórí iṣẹ́ tí ń tì torí rẹ̀ gbowó iṣẹ́ tó ti torí rẹ̀ gbowó kọ̀tọ́kọ̀ bu ẹ̀bùn lórí ẹ̀ ẹ̀yà fífẹ́ni tó gbọ́ títẹ́ tó bá yọ̀ǹda kọ̀ gbà tó bá lọ gbà pínrín haram lọ gbà o ilé ni wọ́n ń pè ní hadayal ummal ẹ̀bùn tí Muhammad wa sallam fi ọ̀ràn kan nínú àwọn lọ wa ìgbà tó wá dé ń jíṣẹ́ àtẹlẹyìn àtẹlẹyìn ni tìyín eléyìí àtẹlẹyìn àtẹlẹyìn èmi mo ní bóòlù ti jẹ ọlẹlẹyìn àtẹlẹyìn àtẹlẹyìn ni wọn fún mi kékeré kó fún yín zakat àmì eléyìí àtẹlẹyìn àtẹlẹyìn wọn bùn mí ní kówó òrìn tí a tẹmí náà nù anabi wọn bẹ yọmọ wa ti fún wa àmẹlẹyìí àtẹlẹyìí àtẹlẹyìí tẹmí kí ló dé tí ọ̀kan nínú yóò jókòó sọ́dọ̀ ìyá rẹ̀ kọ́ wa gbarú ẹ̀bùn wa àwọn kí tó wá jókòó sọ́dọ̀ mọ́mì rẹ̀ ta ni ó fọ́ lẹ́bùn ebi sẹ́tàn bẹ̀ ọ́ náà ló fi láǹfààní àti máa gbẹ̀bù torí rẹ̀ àtẹ̀bùn àti èrè àtọ́jú owó tẹni tó bẹ̀ ọ̀sẹ̀ tó a máa gbẹ̀bùn lẹ́nu sẹ́ òun ti sẹ́ oṣù ọ̀gbọ́wọ́sù òtún à ń gbẹ̀bùn kan haramu lẹ̀bùn yẹn ẹ̀yà àfikẹ́ni tó gbọ́ ṣiṣẹ́ kó ipò ń gbà kíkẹ́ kọ́ lọ lò wọ́n ilá ẹni tó níṣẹ́ gangan wọn bùn torí tó ọba sí lẹ́nu sẹ́yìn kò sẹ́ni tí ó mọ̀ kò sì tí ọba bùn ọ ní kankan haram ní lábẹ́ òfin ọlọ́run ẹ̀yà àfikẹ́ni tó gbọ́ ṣiṣẹ́ yẹn bá yọ̀ǹda rẹ̀ fún bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀bùn tá a lè gbà òun náà lẹ̀bùn tó ṣe é pé ẹni tó fún alẹ́bùn yẹn àmọ́ yìí pé jíjí ló jì í jíjí ló ti ń tó bùn wa yẹn ẹ gbọ́dọ̀ gba nǹkan lọ́dọ̀ olè nítorí tẹ́ bá gbà lọ́dọ̀ olè ẹ̀yin gan alára ti ràn lọ lórí ìwà àbàjẹ́ ẹni tó ti gbépo láti ọjà lè bí ẹni tó gbà á lè ẹni tó gbà á lè gan ni bá gbà olè Ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹran ara yín lọ́ni lórí àti tètè ọlọ́ lórí àti bẹ̀rù ọlọ́

Ọgbọlọgba gbà torí pé ogun tó náà ti ọba ti tọ́ka tà ọ̀tọ́ka bọ̀yàn ọ̀gbọ́dọ̀ gbà lẹ́bùn bẹ́ẹ̀ náà ni nǹkan tó yẹn ọ ti haram ni wọ́n ti rí bẹ́ẹ̀ bí ẹni ti ń nílé tí ti owó èlé ti ń rówó kò ti ti ń rówó ju lọ bẹ́ẹ̀ náà ni ẹni tó kó wo nàbí ní ṣe bẹ́ẹ̀ tó kí fi aṣẹ́wó ní ṣe obìnrin ni aṣẹ́wó ni ìdí aṣẹ́wó ló ti ń pawó ọwọ́ ara nǹkan wá gbọ̀n fún ọmọ pé yàn àfáà tẹ́ ń ṣàdúrà fáwọn tọ́jà fi ń tà nù wọn náà wá ń gbàgbà kúgbà tọ́jà òfò fi ń tà àbẹ́rẹ́ rí nǹkan mìíràn wọn náà wá lọ gba búrẹ́dì ni o búrẹ́dì tó hà ọlọ́run so bẹ́ẹ̀ náà ni ẹni tó kí babaláwo ni adífá ni atẹ̀yàn ni atọ̀pẹ̀lẹ̀ ni alágbègbà ni ọ lówó àwùjọ bí lẹ́ sẹ́wọ̀n kó wọ́n haram owó haram torí pé ti sẹ́ haram ló ti pa owó yẹn ọgbọ́dọ̀ gbẹ̀gùn rú rẹ̀ gbogbo ẹni tó bá ti mọ̀ pọ́nà tó gbà ọ na rówó ọ̀nà tí ọ̀tọ̀ ni tẹnìkan bá bu anabi sọlọ lọ àdúrà ní kòkó náà wà nǹkan mìíràn kótó dípẹ́ ẹ lọ ẹdúró mọ̀ mọ̀ náà wà nǹkan mìíràn yóò fún náà lànà sọ pé man sana'a ilaykum ma'rufan fakafi'uhu fa in lam tajidu ma tukafi'unahu bihi fad'u lahu hatta taraw annakum qad kafaytumuhu tẹnìkan bá ti dáadáa sí ẹ̀sán lẹ́sìn tẹ́ẹ̀ rí tẹ́lẹ̀ fi ẹ ṣàdúrà fún títí tẹ́ fi rí i pé ẹ ti tẹ́lẹ̀ dùn tó lé pàtàkì ètò kí wọ́n kàn fún ọ ní nǹkan lọ́wọ́ àti ẹ̀ka àbọ̀ ọ̀dà bọ̀ ha ẹ̀ka àbọ̀ ọ̀dà ìwọ ò ní tó lé fún ó sọ pé jazakallahu khairan tó wọlé ẹ̀ka àbọ̀ ọ̀dà tó lé ìtumọ̀ sí kálá ìmọ̀ọ́rẹ́ yọ náà ni àwọn Yorùbá náà sọ pé ń ta sí lórí tí òdùpẹ́ ńkọ́ bí ọlọ́sàkó ni lẹ́rù ìwọ́n ti wá gbé fún ọwọ́ àgbà lọ́wọ́ rẹ̀ ọwọ́ adájú gbáwó wọ́n sọ pé àmì ẹ̀jẹ̀ ń wo báàgì yẹn mo gbàgbé nǹkan kan tí ń fi o lọ́ba ti gbé fún ọba ọkàn sọnù agbádá rẹ̀ pé kí wọ́ o ò ní rí gbà bóòlù tètè tèlá nàbí sọ pé sọlá sọlá sọ pé ẹni tó bá fún ni lẹ́kùn tó bá tún pàpàdà ó dàbí ajá ni bẹ́ẹ̀ ni ọlọ́run ànábì sọlá sọlá náà sọ pé ẹni tó bá ṣe dáadáa sí ń kọ́ ẹ̀san lẹ́san tẹ́ ẹ bá rí ní tẹ́fì sán lẹ́san ẹ dúpẹ́ fún títí tẹ́fì rí pé ẹ ti dúpẹ́ fún. anábì sọ pé man la yashkuri nasa la yashkuri Allah ẹ tẹ́ ẹ bá ti dúpẹ́ fún àyàn mi dúpẹ́ fún. ẹ tó ayẹ kọ́ gbà padà kí wo fi ju ajá ń bọ̀ ẹlòmíì. torí délé ìwà burúkú ni lórí ìgbà tó máa ṣe irú ẹ̀ wọn náà ìwà burúkú pátápátá gbáà ó ti pọ̀ bàjẹ́ lọ́dọ̀ àwọn Yorùbá ọ̀pọ̀ bàjẹ́ sẹ́kọ̀ àwọn yorùbá wọ́n máa ń dá sàmì wọ́n yé ti tọ́ dànù rẹ̀ sísẹ́ fẹ́ni tá a ti lórí tí ò dúpẹ́ bí ọlọ́sà kò ní lẹ́rù lọ àwọn yẹn mú orí lọ́pọ̀lọpọ̀ láwọn yorùbá lẹ́bù nínú yorùbá lẹ́bù ni pé wọ́n yé sábà mú orí ẹni tí wọ́n ti dáadáa sí wọn làwọn máa sábà tàbúrú sí dáadáa tí wọ́n ti sí wọn gan wọ́n tún ló nítumọ̀

ọ̀kan tó rí lórí òní rí mi nítorí délé ìwà ìmórí kí sí wà tó dá o bí máa dínà orí máyà ni o ọwọ́ ètò ti ní kí wọ́n tún bàjẹ́ sàmì tó bá dúpẹ́ yóò tún ra lẹ́kùn bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́n bá náà sọ wọ́n ètò ẹ̀sìdẹ̀nà rọ̀bùkù lẹ́yìn ṣẹkẹ́rùtùm lẹ́ẹ̀zìdẹ̀nẹ́kù wọ́n lẹ́yìn kẹfẹ́rùtùm ìnà àdẹ́bì lẹ́ṣẹ́dì ẹ̀ràn wọn létí ńgbà tó lọ́wọ́ bá kéde kíkẹ́tẹ́ bá fi lè lọ́ọ́ dúpẹ́ fún mi pẹ́rín mo búra pé màá ṣàlékún fún yín ti búra ti búra màá ṣàlékún fún yín àmọ́ tẹ́ bá lọ ṣàìmórí ìyá tí ń bẹ lọ́dọ̀ mi lè kó irú ẹja kéè sára irú rẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ fi ṣera rẹ̀ tí ò fi ga ju bó ṣe ga lọ pọ̀lọpọ̀ ti yẹ kó ga kó ga irú àìmórí dàlá ta gbọ́dọ̀ jẹni tí wọn mórí tó bá sórí fún ọdúpẹ́ fún tó bá dúpẹ́ fún ara rẹ̀ ló ṣe lóore. nítorí pé àlékún orí mi náà tún wà tó nínú dúpẹ́ orí tó fún ọ ní nǹkan ìwọ náà bùn ọ ní nǹkan mi ẹni tó bùn ọ ní nǹkan ìwọ náà bùn ọ ní nǹkan mi tọ́ọ̀bá wa rí tó lè bùn ànábì ní kọ́ títí tó fi rí pé ìwọ náà kò ti sánlẹ̀ ókè ńgbà fún àwọn ìwà sọ pé jọ̀dọ́kọ̀lá ọ̀kọ́yọ̀ ọlọ́run tán lẹ́sìn yọtọkọ aṣọ lápapọ̀ pé ẹ̀yin ìyẹn sọ pé jazakumullahu khairan pékin lẹ́yìn tó ti di bídà wọn rò pé yé wa tó ti di bídà ìwọ ni ẹwí papọ̀ tí wọ́n bá mọ orí tó ní ìdìgbẹ́ ẹwí papọ̀ ebi mi lọ́dọ̀ tèmi mo sọ pé jazakumullahu khairan wọn náà lọ́dọ̀ rẹ mo sọ pé jazakumullahu khairan ẹwí papọ̀ àmì pálá ẹ kúkú ní sọ tẹ́lẹ̀ náà tí o bá ti pẹ́ nìkan tó tún gbèsè yín lẹ́nu fa ó tún gbèsè yín lẹ́nu lọ́nà bídà tí o bá mọ orí o nídìí kẹ́nìkan ó sẹ̀sẹ̀ ẹ̀sìgéètì rẹ pé ẹ sọ pé jazakallahu khairan fẹ́kìn ebe mi ti mọ̀ pé orí ló ti fún mi jazakallahu khairan ó rí i pé wọn náà afwan ọ̀sọ́ ni láì jẹ́ pé nìkan ló tì ọ́ jazakallahu khairan jazakallahu khairan tẹ́lẹ̀ ti sọ jẹ́ mi bó ọba ti gbọ́ lárúbáwá má lọ sí pé o ọlọ́wọ́n sàn lẹ́sàn rẹ̀ ọlọ́wọ́n sàn lẹ́sàn rẹ̀ ẹ̀rọ lọ síbi ti fúlàní jazakallah jazakallah kò níjù jazakallah bíbẹ́ yìí náà ti rí jazakallah ọlọ́wọ́n sàn ọlọ́wọ́n sàn yọ sàmí kéne ó lè sàmí yà <laughs> torí kò yẹn ẹ sẹ́ni kan sọ jazakallah jazakallah kínní wọ́n bá gbọ́ lárúbá kọ́ sọ yorùbá ẹ ẹlòmíràn sọ pé sáàkàlá kínní jẹ́ sáàkàlá tuntun jẹ́ sáàkàlá jazakallah khayran tó bó ti sọnù bó bá ti gbọ́ lárúbá rà sọ yorùbá rẹ kò sí ìtọ́lọ́ ọ̀pọ̀ kó náà ló kó fún wa dídì tọ́ nǹkan bẹ́ẹ̀ nínú sẹ̀ríà yìí tí wọ́n ń pè ní hibatu sawa hibatu sawa ẹ̀san ẹ̀bùn ẹ̀bùn àti gbẹ̀san mo bùn ọ kí n lè gbẹ̀san yẹn ni kí n gbà tó èmi fún ẹ mo ń retí kọ́ ọ̀sán téèyàn náà dáa ọwà àmọ́kọ̀dá tó ìyẹn ni pé mo fún ọ kó o lè bá a san ṣe mọ̀ pé wọ́n ti kọ́kọ́ kọ́ àwọn alẹ́ kọ̀ọ̀kan tó ń bá fún wa ní nǹkan káwọn náà gbìyànjú láti ṣe kí ni láti san wọn lórí rẹ̀ àmọ́ ìyàtọ̀ wa wà láàrin eléyìí pẹ̀lú pé èmi ò fún ọ lásán àfi nítorí kó o lè bá a ṣe ni kó o lè bá a san eléyìí ni wọ́n ń pè ní hibatu sawa hibatu sawa mo gbọ́n kó o lè bá a san àsan padà. eléyìí ń wà ọ wà àmọ́kọ̀dá tó irú rẹ̀ náà tó wà lọ́dọ̀ àwọn obìnrin wa bàbá àwọn ọkùnrin gá ní yorùbá lẹ́wù tó yẹ pé nísìnyí tẹnìkan bá ń sílé ní yorùbá sọ gbogbo ẹ̀ ń èlò fún èlò ni wọ́n náà fún òun èlò ni wọ́n náà fún èlò ni wọ́n náà fún níjọ́ tó lọ́n bá kọ pé kọ́kàn nu wọn náà máa sílé bí ìgbà tán fowó pa mẹ́rin níjọ́ fún ọ náà ṣe kí ni ọ̀nà ọ̀sán padà ǹjẹ́ ju àpò kan lọ ǹjẹ́ ju àpò kan àbọ̀ lọ ǹjẹ́ ju ok ṣé ọyọ lówó ni àbí ọ̀rọ̀ yáwó tí ẹni tó bá fún ẹ lápò kan tí ò wá fi múrí márùn san padà tó nà ọkọ mẹ́tì àbí òní làmẹ́tì yọ làmẹ́tì kẹ́mẹ́wò kẹ́mẹ́wò àkókò mú fún mo rí márùn lè san padà ah <laughs> ẹ̀yin fowó pamọ́ yìí ò bá lẹ́bù bó ṣe wà á ti wọn. ẹ rí i pé ọpọlọ wọn dábàá ní kí wọn wálé tó kí wọn wá hápátí hà wàhálà ni wàhálà gidi ni láwọn bàbá màmá àmọ́ ẹnìkan fún tọrọ ẹnìkan fún sí gbogbo ẹni ọ̀hà bíi fàjà yóò ti mú mọtí kálukú fún ẹni tó fún pátá ọmọdé ẹni tó fún pampers ẹni tó fún ní singlet ẹni tó fún ní iwájú ìkò gbogbo ẹni ọkọ bẹ́ẹ̀ táwọn obìnrin bá bímọ bẹ́ẹ̀ lọ́pọlọ rẹ ọmọ aha gbogbo ẹ sórí ìyá títí ìyá kúdí ìyá fáwùsà ìyá áfúkà ìyá áfúkà gbogbo ẹni ọhà tó kódà tí ó ń tì ọba sí ìbímọ ẹ wọn wọn jẹ ju pátá ọmọdé lọ ẹ gba àwọn irin lọ́dọ̀ rẹ yẹn ni pé n tó gùn ọhún. òun náà expect pé yóò ṣe kí ni yóò san padà kódà ó fi ọ̀pọ̀lọpọ̀ aburú ní yorùbá lẹ́wọ̀ ó máa débi kóbìnrin ìfẹ́ bí mama nítorí pé ó bí màkàn gbogbo ẹ̀bùn tí wọ́n fún un àwọn ẹni tó fún un lẹ́bùn dáadáa ò tí ì ṣẹlẹ̀ sáwọn pé lọ san padà tó tún bí màmí kó di pé à ń kàn sọ́dọ̀ sí ẹni kò tí ì àtúkọ ẹfọ pa àwọn obìnrin àwọn obìnrin ò ṣe bẹ́ẹ̀ má nìyí ní wọn máa ń ṣe bẹ́ẹ̀ ara burúkú wà ń bẹ pọ obìnrin ọmọ wa sá fọkọ pé má ti jà lóyún torí tá a bá lọ lóyún ní ìsìn gbogbo gbèsè tó wà lọ́rùn àti ìsan àwọn ọmọ wa bu wọn máa bu ohun gbèsè òun náà ẹni tó yẹ pé ibi kínkínní kan ló ti relate mẹ́ni tó bùn lẹ́bùn tó ń tiẹ̀ ọ̀bá wà ń kó lè bí mama yòyọ́ wa lọ sórí fẹ́ni tó rọra relate máa ń wípé òun fi ń san ntẹ́ léyìí tó rí léèsì máa pọ̀ wọ́n tọ́ à ń bímọ òun bímọ òun bímọ wọ́n sì ti dá gbogbo orú nǹkan jọ fún ọ bí o bá kàn sọ ló kọ ni ìyá bí ti ń sin bí ti ń sin ní ń bọ̀ ìyẹn ni pé wọ́n bó ti ń sin lọ́ máa ń bọ̀ bó ti ń sin lọ́ máa ń bọ̀ òun sì ń gba táwa ń fún ọ ọ̀tán ẹ ilé wọn pè ní hibatu àtàwà tó kọjá tó kódà tó tẹ́bà ti bùn yẹn ní nǹkan fara ọ̀tún ẹ má retí pé ẹ fẹ́ gba kankan padà lórí ẹ̀ ṣùgbọ́n wọ́n tán fún ní nǹkan mọ́tìkẹ́ni tó fún ọ lọ bẹ́ẹ̀ tó o bá fi lè ní nǹkan kan tó ṣe é tó ṣe é mú lọ́síwọ̀n náà lè fún mọ́kùrú ẹnu jazakallahu khairan tẹlẹ ìpàtàkì jama káfíkọ́sì anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó máa ń gbẹ́bùn ó sì máa ń sanni lẹ́sàn lórí ẹ̀ ẹ̀kọ́ ńlá ni ká gbẹ̀bù ẹ̀kọ́ ńlá ni ká tún sanni lẹ́sàn lórí ẹ̀ gbígbà ẹ̀bùn ó ń túmọ̀ sí ẹni àpọ́nlé mi kúkú tọrọ lọ́dọ̀ rẹ̀ sísanni lẹ́sàn lórí ẹ̀ ó túmọ̀ sí lílawọ́ ó túmọ̀ sí lílawọ́ tó ń ti wí pé kìí ṣe torí ẹnu àwọn èèyàn máa ń torí kí dáadọ́ lè wà láàánú kìí ṣe kí ọ̀dín sáfẹ́ nu àwọn èèyàn kí ẹ máa fọ́ tó ń kò kú ní kúnyàn ní nǹkan láyé díẹ̀ tí wọ́n wá kókó mọ́ ni ọ̀bára gbá abára wọ́n fi lè mọ̀ pé ọ̀rọ̀ rẹ ti rẹ́gí pẹ̀lú wà rẹ̀ akramakumullah ẹ̀dá tara eléyìí kẹ́kọ̀ọ́ ẹtọ́ bá fún wa ní nkẹta gbà ẹtì mẹ́ńsọ̀n káyidà tó ní í ṣe pẹ̀lú bíbúnyàn àti gbígbẹ̀bù Islam sọ pé gbogbo ẹni tó bá fẹ́ búnyàn ní nǹkan kò gbọ́dọ̀ wó kó ní tí wọ́n fẹ́ búnyàn má wó kó in as much tó bá ti jẹ́ pé ní ti máa ń sàǹfààní ẹ̀rọ pé Yorùbá náà sọ pé kò tó nǹkan ní sọ ní di ahọ́n má wò kó kéré ìwọ náà tó wá bùn lẹ́bùn píríncípù tiẹ̀ ni pé ọ̀gbọ̀dọ̀ fojú kéré rẹ̀ torí pé sẹ́ni tó fún yàn tí ò bá ti wò kó kéré kò ní jáwọn sẹ́ni tó bùn lẹ́bùn tí ò bá ti wò kó kéré kò ní yálà ìmọ̀ọ́lì sẹ́ńkà yìí pàtàkì nínú àbọ̀rẹ̀ ẹni lẹ́bùn sọ̀wọ́n tó wàá bùn mí nu aláìmoore nìyẹn wọ́n lọ jírù rẹ̀ wò lórí àtẹ kó owó tó máa ṣẹlẹ̀ ní nàìjíríà tó ń pààyàn torí agolo gàrí kọ́bọ̀ méje náà ti lu yàn pa pátá korongodo sẹ́ni wọ́n wá pọ̀wọ́ ń dún àwọn láti sì ọ́ lù lórí nǹkan fifty naira ó sì yá jẹ tó o bá bá wọn lálejò lálùkìyàm ó sì ti mọ̀ náà rẹ̀. ṣe ìwọ náà tó máa ń fẹ́ tí mo fẹ́ fún yín ní ojú wàásù lọ àlápò mi ah, ó dáhùn ó dáhùn sọpọlọpọ nínú wa yóò ti lé kó tó mọra rẹ̀ láhùn nítorí pé nìṣó ti train ara rẹ lórí màá máa gbá ni èní fún yẹn ńgbò lèyàn fi di grandpa màtá ọmọ tiẹ̀ náà bá bí ma ní ìsìn sọmọ àwọn ọmọ ti bọ ọmọ ọmọ ọmọ ò ní mà yọ ọkọ máa gbé bàbá bàbá bàbá ẹ fún mi lówó ẹ fún mi lówó tọba ló kó abidó tọba ló kó abidó bàbá rẹ gé ebi mi lórí ẹ tẹmọ pé bẹ́ẹ̀ yẹ ọmọ ti mọ grandpa yìí ahùn ẹbí rẹ ti kọ́ òfin kọ́ra o ti bàjẹ́ láti kékeré ọ ọmọ kò bùn yàn ní nǹkan. àwọn ọmọ tí ó sọ lẹ́nu ló dé wọn torí bí wọn bá ṣe ń dàgbà sí ẹni tí ó sọ lẹ́nu ọmọ pọ̀ àwọn ọmọ rondórondó ni wọn máa kéke ni dáàfún má lọ́dọ̀ grandpa grandpa tí èfún yẹn ní nǹkan kan dáàfún ti gba ó ti gba àwọn attribute burúkú nìyẹn grandpa tí ò ní fún yẹn ní wọn ni wọn ò ní fún yẹn tó ìyẹn ti <laughs> èyí fojú gbogbo tó bá sì bùn tó bá bùn wọn náà gbọ́dọ̀ fojú di nísìnyí ẹnìkan sẹmu kíkálukú pẹ̀lú gbàgbára ṣe máa ní èyí lágbọn wa tó lọ nǹkan la yukallifu Allahu nafsan illa wus'aha Ọlọ́run ò di ẹrù kan àfi téèyàn lè gbé kátó lágbọn ara wa síra kí ni mo jẹ kí ni wọn náà jẹ àbí òye ọwọ́ àdìpẹ́ wa ó sì fẹ́ pọn yín lé ọba lọ ra sílípàsì wa ó wò pé nọ́mbà yín ò di forty three lọ ó sì rọra di sínú ọ̀rọ̀ ó gbélé yín lọ́wọ́ àbí òye wa ẹgbà tàkùnlé tàkùn jazakumullahu khairan jazakumullahu khairan kìí ṣe kíkẹ́ mọ́ àtúbẹ̀ kí bàtà arọ́bà torí pé ntọ́lọ̀ ń fò lágbára lórí ẹ̀ òun ọ̀wá fojú kéré rẹ̀ tẹ̀mọ̀ kó o ti wín ní àbúrò ẹ̀mí tiẹ̀ torí tó bá fojú kéré rẹ̀ yóò di ahùn so èèyàn wá gbà tàpẹ́lẹ́ tàpẹ́lẹ́ sẹ́yìn ọmọ wa wọ́n náà sẹ́yìn náà fi sàn àmọ́ ẹ̀sìn kọ́kọ́ dùnú ní ìsìn pé jazakallahu khairan jazakallahu khairan barakallahu fiki inú rẹ̀ ó dùn gan ọ̀nà orí ọ̀wá ní bí nítorí pé tó bá tún rí ẹlòmíì tó bẹ́ẹ̀ ṣe lórí lọ́la yóò tún ṣe àmọ́ sẹ́yìn bá ti gbé ní dààmú gbé lẹ́nu sọ̀n kò ní lè fún yàn ní kankan má láyọ̀ ẹnìkan kan lọ di ẹrù ìlú bọ́ wá ní wọ́n á ní afá níbo ní kábàáyé gbé sí à láti ilẹ̀ yìí lọ sí Ṣakí sí láti Ṣakí láti wá máa rèlú bọ́ wá jẹ̀ máa ẹ dákun ẹ bá ń gbèlú bọ́ọ̀n lọ́dọ̀ bàbá ẹ dákun ẹ bá ń gbèlú bọ́ọ̀n lọ́dọ̀ bàbá ẹ wo bínú rẹ ó ti dùn kí lẹ fi ṣe. àmọ́ ìgbà tóun ti ṣe wàhálà tó ẹ mọ ibi títí ń gbé bọ̀ ẹ mọ tó rò tó fi ń gbé lùbọ́ bọ̀ wá fún yín iná ni Umar radiyallahu anhu bí Ibn Umar ṣe sọ wọn lànà bí sallallahu alaihi wasallam tó bá fún Umar lówó Umar máa ń kọ̀ wọn sọ pé wàá nábì bá fún ẹni tó ní bùkátà ti jù mí lọ Ànábì sallallahu alaihi wasallam wọn kódà kó ti kó ní bùkátà sí kí wọ́n wá tọwọ́ rẹ kó o fi fún ẹni tó ní bùkátà sí tani ọgbà aládàá rẹ ní ọgbà aládàá pé wọ́n ló tẹlómi lórí kuma yìí sì pé wọ́n máa sọ pé èlùbọ́ bá wo irú mi àbí òye wa fàìmórè nìyẹn o ọgbà jazakumullahu khairan barakallahu fikum bó ti ló gbé gbé. sábà ti jẹ́ ọ̀dọ̀ tí ẹ wù rẹ̀ ó agbe ó gbèsè ní dọ́ọ̀bà gbèsè akramakumullah so ẹgbẹ̀bùn lọ́dọ̀ ẹni tó fún yín lẹ́bùn tìrẹ́ lomi wàhálà tó so lórí ẹ̀bùn yín ó ju ẹ̀bùn yín gan lọ kó tó di pé ẹ rí ọwọ́ tó fún yín wàhálà tó so lórí rẹ̀ ó ju òun gan lọ nítorí náà ti fi sùn náà ni pé ń fẹ́ kí rẹ̀ pọ̀ kan wà láàrin òun pẹ̀lú yín so sẹ́yìn bá wà kọ́ sẹ́mi pé ẹ̀ ń dínà kí rẹ̀ pọ̀ wá alimusilimu ọ̀kọ̀lùmùsùlùmù nínú àdéhùn yẹn láàyè àkérò mùsùlùmí ọmọ ya mùsùlùmí ni o nínú àdéhùn wọn sọ pé ọ gbọ́dọ̀ fojú di mùsùlùmí ọ gbọ́dọ̀ fojú di mùsùlùmí kí ni wọn gan fi dáa jù lọ gan tó fi wà máa fojú di kí ni ẹnìkan fi dáa ẹnìkan lọ inna akramakum indallahi atqakum sọ ẹjẹ àkéésàn yẹn. حديث دوت اللي ولا تدع عبد الله بن عباس رضي الله عنهما قال وهب رجل لرسول الله صلى الله عليه وسلم ناقة فأثابه عليها فقال رضيت قال لا فزاده قال رضيت قال لا فزاده وقال رضيت قال نعم رواه أحمد وصححه ابن حبان إليه عبد ابن عباس رضي الله عنهما wọn lé nìkan bun anabi wa muhammed sallallahu alaihi wasallam ní abo ràkúnmí kan ẹsì máa pé atutọ náà ti tó síwájú ní ìsúnjẹ anabi máa gbẹbù kí sì máa sẹni tó bá bùn lẹbùn lẹsẹ ìgbà tó wọn bùn ní abo ràkúnmí yẹn fa ẹsẹ àbẹwò àlẹ yíyá anabi wa sẹni tó bùn ní ràkúnmí lẹsẹ lórí ràkúnmí tó bùn òun náà bùn lẹbùn gbàdánù bí ọwọ àti pàbàǹbà yìí dípò kánábì náà fún ní tí ó fún kánábì ó sì gbẹ̀yìn dà kánábì ó mójú kó mbẹ ànábì bá tún ní arọ̀dí rọ̀dí tí ń tí mo fún ọ ọtí ọlọ́run tèè ìyẹn ni pé rọ́pò mìíràn fún mi tí ń tẹ́mi fún ọ ní ìsìnkọ́ tẹ̀ wọ́ lọ́rùn kọ́lẹ́lẹ́ ọkùnrin náà dájú ó ní nọ́ ọjọ́ mi lọ́rùn àríre kìí ṣe pé wọ́n ń ṣe trade by barter anabi ló finú fẹ́ dọ̀fẹ́ bùn lẹ́bùn lórí ẹ̀bùn tó bùn anabi tó wá ń sọ pé sọ́tì ọlọ́run ṣe ń ta fún ọ ọtí ọlọ́run ọ̀nì nù ọ̀tọ̀ mi lọ́rùn fẹ̀dẹ̀ẹ́dẹ́kù anabi bá tún fún sí i fàkọ́ọ̀lẹ̀ rọ̀bì anabi ni tó tún ti ọlọ́run kọ́lẹ̀lẹ̀ kò tí ì tẹ̀ mi lọ́rùn fẹ̀dẹ̀ẹ́dẹ́kù anabi tó fi kún fún kọ́ọ̀lẹ̀ rọ̀bì anábìrin tó wá yọ ọdún nìsín ọ̀lẹ́ náà ọdún nìsín lọ yọ. alimami ahmed ló gbé jáde ibn hibban oní hadithun sahih nínú sahihu ibn hibban alẹ́lẹ́ ìgbàpọ̀ ó tọ́ka sí pé anabi sallallahu alaihi wasallam kìí ṣe pé kàn máa sẹ́yìn lẹ́sàn lórí ẹ̀bùn tí wọ́n bá bùn yóò sẹ́ni tó bùn lẹ́bùn lẹ́sàn títí tó ń ti fi yọnu sí i ẹ̀san tẹ́ni tó bùn lẹ́bùn bá yọnu sí ni ó bùn tí ó fi mọ̀ pé òun ti bùn kìí ti ẹ̀bùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lòun ò fi tán subhanallah tẹ̀lé ìtumọ̀ sí pé wọ́n bá tàn án náà lẹ́sìn wọ́n bá bùn alẹ́ bùn káwọn àna owó ẹ̀bùn kan tóun náà tọ́kàǹkà tó tóbi táwọn náà gun ẹni tó bùn alẹ́ bùn tí ó ní wéètì irú nítorí náà bùn wá àbí òye wa hẹ́n ẹsẹ̀ bíi gánìkan kọ́ adáka fún wa ó ní kó ta ọkà two hundred fún wa ọbẹ̀ abúlà èlò èlò lẹ tẹ́rẹ́ one hundred one hundred naira wọn ní ẹfẹ ẹran méjì sí fún wa àti wàrà tán lélo nù five hundred naira fa tọ ẹ̀yin wa mú kwakò <laughs> kwakò méjì five naira ẹ wa mú kẹ ẹ wa gbé wọn náà gbà ẹ ṣe ó ṣe déédéé ara méjì five naira pẹ̀lú five hundred naira àfi ó kù díẹ̀ káàtó abẹ́rẹ́ rí nǹkan mìíràn hàn àmọ́ bí kí wọn náà sọ pé tọ̀ kò burú ẹ máa ń wá bídú milk kan fún wa bí òye ẹ̀yà mú straw ẹ̀ fún wa ẹjọ́ kò ga ni so at least ó rí pé wọn náà ó gbìyànjú débi kan wọn náà gbìyànjú débi kan tẹ́lẹ̀ ìjọba bí kéèyàn ó gun amọ́tò ni ó gun amọ́tò tuntun káwọn á sọ pé níbi ò lẹ́wà tó lù wá pé á ah, tẹ bá fẹ́ kí wọ́n á yọ̀ dà kẹ́ tètè wá o kẹ́ ẹ má pẹ́ o káwọn ọkọ̀ mú lọ síbi kan kó tọ̀ afọyín plọ́tù méjì nù lẹ́m̀bì ẹ̀ mú sẹ́mi kó náà wò ké yẹ eléyìí sẹ́ni àbò wọn á bu wọn mọ́tò wọn fẹ̀ sínú mọ́tò òtún wọn sọ pé ẹ ti gba plate number sí ẹ ó túmọ̀ sí pé aláìmoore burúkú kan ni ọ so ìwọ náà ó gbìyànjú láti sin kẹkẹ torí pé orúkọ tí kálukú ti tún ọkọ rẹ̀ sí náà ní gbogbo ẹ̀ lókọ rẹ̀ òfin ní bàjẹ́ ẹni tó fún ọ kò retí kó fún ọ ní kankan o bọ́tí wọ́ orúkọ rẹ̀ tó ọ̀fẹ́ kọ́ bàjẹ́ kò ní gbà fún ọ láti má fún ní kankan pàápàá jùlọ súnà nàbì sallallahu alaihi pẹ́ni tó bá fún wa ní nǹkan káwa náà fi kún kàkà. tó àdìsí eléyìí tá a wá kà ní ṣe ń túmọ̀ sí wípé ìǹtẹ́ni dáàbùn lẹ́bùn láti fi láti fi san tó bùn wa kíkà kún tẹni dáa fún lọ́jà kìí ṣe kíkà kún tàwa dáa fún un ẹnìkan tí anabi kọ́kọ́ fún anabi kà fún ṣé o yọnu olóhùn ọyọnu wọn tún fi kún sọ ọyọnu olóhùn yọnu wọn tún fi kún sọ wá yọnu onímọ yọnu ajẹ pé kíkà fún tẹni tá a fún lẹ́bùn lórí ẹ̀bùn tó ń fún wa ńlọ́jà kìí kíkà fún tiwa tuntun bá fi kíkà fún tiwa ni tálákọ̀ọ́kọ́ náà la bá ti kó tí ọlọ́run kò tí ọlọ́run anabi onífẹ̀lẹ́ kejì fún abọ́sibọ́sì ẹlẹ́ẹ̀kẹta òṣùgbọ́n àkọ́rọ́mọ̀ fún mi wá ní àwa lẹ́bù ètò ti dáa jù ní pé níta bá fún yẹn kó jẹ́ pọ́tì ọlọ́run mo rò pé yé wa torí yẹn mélòó gan ni wọ́n bùn ní nǹkan tó náà bọ̀ ní nǹkan àbẹ́ kí ìsara ni èèyàn mélòó ni wọ́n bùn ní nǹkan ní tó náà ní tó lè ọ kọfẹ́ wọ́n kéré jọjọ ìjọba sọ pé tèmi bá kùn lẹ́yìn ìgbà tó kùn mi kíkà kùn tiẹ̀ lọ́jà à ẹlòmíràn ti sábà fi tó gbé gbogbo àpàtì rẹ̀ jáde àbí òye wa ẹ̀hẹ́n ní ìsìn ń bọ̀ ọ́ lágbádá mo náà amújà làbí ọ̀wá fún sọ yọnu ó lò wọ́n yọnu o tún lọ amújà làbí àmì jáde sọ yọnu ó ní ìyọnu sẹ́mi kó ti di méjì lọ́wọ́ rẹ̀ so o tún mẹ́lẹ̀ kẹta jáde sọ yọnu ó ní ìyọnu ọ padà gbà kó ti azọ rẹ jáde pé tọ ibi abábára dé lónìí à sórí ẹni tó yẹ ká kọ́kọ́ jà ń bẹ̀ ni pé kíkà kún ti wá kìí ṣe kíkà kún ti ilé yìí ọmọ jẹ́ min khususiyyati nàbí sallallahu alaihi wasallam yìí ọmọ jẹ́ nù nǹkan tó jẹ́ tà nàbí yàtọ̀ sálò máa rẹ̀ ẹ̀yìn mélòó ni àwọn àgùn ní ìtàn ògùn mi ní nǹkan ẹ̀mí náà tó wá pọ̀ ẹ̀ tó máa ń sọ ọ̀yọ́nu sọ ọ̀yọ́nu báwo má yọ̀ọ́nu. torí pé tẹ́lẹ̀ náà kì í sọ̀rọ̀ àyàn gbogbo ẹ̀ náà wá náà sì là yìí ìyẹn ti máa ní ìsìn ní ìsìn ojú kòkòrò ti pọ̀ láyé ní ìsìn ìbàdí táyà tó ń fún ọ nìkan ó kó ó pé kò tó nítorí lọ wá ó tún ní kò ti ṣe ẹ̀mí mi ó kúkú tó ń bọ̀ báyà torí pé àwọn èèyàn ti lójú kòkòrò kọjá sọ láyé tá a wà ní tòǹtòrí de eléyìí báyìí eléyìí lè jẹ́ nǹkan tó tà nábì dé èsè ti àwọn akóròǹtù. nínú hadithi kankan síbẹ̀ gbọ́n kẹ́tọ́ kan nínú àwọn sàhábà rẹ̀. sẹ́yìn mọ́bi tí mo ti ń bọ̀ wọ́n náà mọ̀ wọ́n lọ́dọ̀ anábì muhammed sallallahu alayhi wa sallam ẹ̀yin náà jẹ́ gba islam fẹ́yìn muhammed ni yọ̀rọ̀ pé àtọ́ àmẹ́lẹ̀ yọ̀ṣẹ̀ lọ́kọ̀ torí muhammed máa bùn yàn ní ẹ̀bùn tẹni tí ó òṣì nítorí kí wọ́n kó ẹran àgùntàn jọ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ lẹ́nu ìbá ní ká nàbí ó fún gbogbo ẹ̀ ẹ̀ ànábì bá lòun fún gbogbo ẹ̀ sọ pé wọ́n bẹ́ẹ̀ nìkan bá bọ̀ ọ̀dẹ́rú ẹ̀wò lásà àwọn èpè kanṣu kanṣu ànábì ní kọ́ máa kó gbogbo ẹ̀ lọ ànábì sì sáwàdà káwàdà sọ pé tó bá pàwọn ní ní ìtòlẹ́jẹ́ pàǹsá lò máa kó lọ ó nù. so ọ̀rọ̀kùnrin yìí sì kó lọ nígbà tó gbogbo ẹ kún gbogbo nù bá fi tí ti ń bá yẹn yẹn ni wọ́n náà muhammadu ni ẹ̀yin náà gba islam torí muhammadu a máa bunni lẹ́bùn tẹni tí ó bẹ̀rù bí gbogbo àwọn èèyàn ti gba islam ẹ wo nǹkan táwọn wá rẹran gbà wọn ò rí gbà àmọ́ wọ́n ti mọ̀ pé ah ẹni tó sóore fún èèyàn wa tó báyìí ẹni tá a mú lásìwájú aṣíwájú òtí ẹ̀yẹ kọjá àwọn darí sanabi wa lọ já àwọn ní sẹ́wọ̀n kí Islam ò ní débi tó dé yìí wàláì ò ní débi tó dé sọ̀rọ̀ pé wọ́n ní ìsìn ò lè fi pure water sèyàn lálejò sáà wà lọ́la kọ́dọ̀ mi lọ́mọ pé ah, àti ọmọ bíi táwọn ọmọ sọ dóró tí ẹ má bínú ẹ má bínú à ah, ṣé omi kankan là bá mu àà ah, tó ara ń tọ́lọ̀ fi ran Islam lọ́wọ́ pọ̀ gan nínú rẹ̀ ni wà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlòmíì ò ní bùyàn léwúrẹ́ kan dé o ó sì lágbára ju kó bùnyàn màálù lọ àmọ́ nítorí ahun burúkú ẹ wá wà nábì tí wà sallallahu wọ́n ní àfonúfojì ni ó kún fún àwọn àgùntàn ẹ wá fún mi àfún ọ bẹ́ẹ̀ ó sì ń dá àwọn lọ ẹnìkan ò di lọ́nà àwọn tó harvard gan ti wà well trained tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ ọmọ tẹ́ńtẹ̀ láwa tẹ́ńtẹ̀ lọ́wọ́ ní pé pé bàbá sẹ́kì máa gbé mọ́tò yìí lọ máa gbé lọ lọ́ba sì kíkì ẹ̀ ó pẹ́ tí ó sì géètì tọ́ba dẹnu géètì pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ pé kínní ṣé orò kí wọ́n fún ọ mọ́tò tọ́ba pẹ́ kó tó wá kínní padà ṣé tí bàbá bá jẹ́ pé àwọn ṣe fẹ́ẹ́ ṣe ṣe àwọn òní àárọ̀ ọmú tẹ ẹ́ so subhanallah àwọn sọ̀hábà ti wà well trained wàláì tí ọba jẹ́bẹ̀ ojú tí wọ́n gan yẹ kọ́ pa kànákànná kékeré kí ni wọ́n fẹ́ máa kọ́ àwọn agán rírú ẹ̀ ọ̀kàndínyọ̀ ṣùgbọ́n ẹnìkan kan ò lọ́nà ó sì fi kó lọ jẹ́jẹ́ tó o túmọ̀ sí pé àwọn sàhábà náà gbẹ̀kọ̀ àkéde báwọn náà nírú rẹ̀ náà wọn à nírú àwọn àgùntàn yìí ọmọ ẹ̀sìn láǹṣe ọ̀gá wa sì ní tọ́ba tí wá sí náà wọ́n jẹ́ ní tí máa gbọ́rọ̀ radiyallahu anhu tó ilé ìjọba àgbọ̀mọ́ tọ́ tí wọn náà bá wà lè ṣe báyìí nǹkan dáa ni lẹ́nìkan bá bùn ọ lẹ́bùn tí wọn náà bùn sọ́tì ọlọ́run tó bá ní ọ̀tún lọ́rùn ọ̀tún fi kún sọtí ọlọ́run tó bá ní ọ̀tún ọ̀tún fi kún àbí òye wa aha bí gẹ́nìkan ní ìsìnkọ́ bọ gbóyin wá láti lu wọn kọ́ wa ní sẹ́ ti jẹun ó lóun ti jẹun tí a lọ ló ń jẹ tó wá dé ló ń jẹ tó wá ní ẹ ẹ bá mi mú àmàlà two hundred fún bàbá yìí wọn á gbá mọ́là wa ṣé yóò tó ọ oníkò ní tó ẹ fi two hundred ṣé yóò tó ààbò tó ń dé ẹtún fi tọ́ndrẹ́d ṣé yóò tó ó ní kò sí. nígbà wo ibà kọ gbogbo gbogbo kàtọ́ wà fún apẹ̀rin ṣé yóò tó wọ́n fẹ́ ran two hundred sí ṣé yóò tó ọ́ ó ní kò tẹ́hùn lọ́rùn ọ̀dà gbogbo ẹran tó bá wù ọ́ lọ kó tán bọ̀ owó ní ọjà kò ní dé pẹ̀lú sòsódà tó náà fi mọ̀ ẹ́ pé kéèké ahùn èèyàn ilé ìjọba àwọn àdìsí tó tẹ̀lé léyìí báyìí wọn alọ́tọ̀ rẹ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alayhi wa sallam al-umra liman wuhibat lah muttafaqun alayhi al-umra liman wuhibat lah anabi sallallahu alayhi wa sallam ó ní ilé tá a bá fún ni gbé ilé tá a bá fún ni gbé títí ọjọ́ ayé èèyàn tẹni tá a bá fún gbé ni o ilé tá a fún ni gbé ẹ wá ti sàlàyé pé ọmúra ilé téèyàn bóyàn máa gbé lọ́fẹ̀ẹ́ àmọ́ títí tó fi kú wọ́n dè má alùmùrù alùmùrù lọ́jọ́ ayé rẹ̀ títí tó fi kú wọ́n ní máa gbé bẹ̀ lọ́lọ́fẹ̀ẹ́. ìwọ ló ní ilé yẹn o títí tó fi ẹ̀rí pé láwùjọ wa náà wà akàlè má mú abe tán pè lábẹ́ sẹ̀ríyà ẹ̀rí pé nìkan ní ìsìn ó rẹ́ nìkan pé à ń jẹ bóyá láti ilé kan sí ilé kan àbùkù ni wọ́n ń kàn wọ́n lé kóńbì ó tún lọ gba lẹ́kọ̀ọ́ tún lé títí láéláé títí tó fi kú irú rẹ̀ pọ̀ gan láwùjọ wa àwọn èèyàn náà burú kọjá àlà láwùjọ wa ẹ rí i ti ẹlòmíràn sọ pé bàbá ló fún nílé ìgbé kó tó kú ó sì ní kó wọn máa gbé títí láéláé kò títí kú lẹ́yìn bàbá tó yọ ọmọ bẹ́ńlẹ̀ náà ni lópin ìgbà tẹ́mi bá ń bẹ lára eléyìí ni wọ́n ń pè ní al-umra sí al-umra pẹ̀lú dáhùn mọ̀rọ̀bọ̀tọ̀ níparí rẹ̀ ó ní èkejì hajj àmọ́ al máa gbé bẹ̀ títí tẹ̀ kú ẹ̀kọ́ dàgé yẹn wọ́n máa pè nǹkan dáadáa èsì tó máa dára kírọ́ yọkàn hàn kólódó burúkú kan ní máa gbé bẹ̀ tẹ̀ kú lọ gbàlérò ọ̀wá ni sẹ́fọ̀ kó ti tọ́ de kejì hajj torí al-umra máa gbé bẹ̀ títí tẹ̀ èkú ẹni tó máa fún lé gbé bẹ̀ títí tẹ̀ èkú yóò máa jẹ́ ti òun tí wọ́n bùn níbẹ̀ gbé títí tí ó fi ṣe ni tí ó fi kú eléyìí tó túmọ̀ sí pé láàrin ìgbà yẹn òfin ṣẹ̀ríà tó wá rọ̀ ma onípìwàgbọ́n lè yẹn kọ́ lẹ́tọ̀ọ́ láti wá talé yẹn ma lórí o mo rò pé yé wa ọ̀ lẹ́tọ̀ láti talé yẹn ma lórí nítorí pé al-umra ó dà ni máa gbé bẹ́ẹ̀ títí tẹ̀ kú bí waqfu ni ọ̀ ń gbẹ̀sán lórí rẹ̀ lọ ọ talé lórí ó sì ti gun láǹfààní títí náà ni kó tó di pé òní bí àlùmúrà àyùn o gbọdọ wá yí padà ńjọ́ kankan wá sọ pé ẹ máa sanwó léyìí torí ńgbà tí nǹkan ṣe fún mi ni mo ní ká ẹ máa gbé ẹ máa sanwó nìsín rárá o nítorí pé dá pé máa gbé títí tí yóò fi kú kó fún ẹlòmíì nílé yẹn lópin ìgbà ti tí ti gbogbo tọ́ eléyìí òní wọn ń pè ní al-umra nínú riwaya kan eléyìí alimami Bukhari àti Muslim ló gbé jáde nínú ẹgbàá wa mi ìjọba lọ́dọ̀ imaamu Muslim anabi sallallahu alaihi wasallam sọ pé amsiku alaykum amwalakum wa la tufsiduha fa innahu man a'mara umra fa hiya lilladhi u'miraha wa mayyitan wa li'aqibihi eléyìí tún á ó yàtọ̀ sí tàlákùn àmísẹ́kù àríkùn àmúhàrẹ́ ẹ̀sọ́ àwọn dúkìá yẹn ẹ̀sọ́ àwọn dúkìá yẹn ẹ̀ má náwó nàkúnà o ẹ̀ má ti torí pé ẹ̀yin lẹ ṣiṣẹ́ lẹ rí kí wọ́n á máa ná nà bùtùlù o nítorí pé ìbéèrè méjì retí wa nípa owó wa o tó bá dijọ́ gbé nà òkèèyàn wà á mẹ́rin hi min ẹ̀yin kẹsẹ́bẹ́ wọ́n fi máa ń fọ́k ọlọ́run fi wá léèrè nípa dúkìá ọ̀nà tá a gbà kójọ ọgbó gbogbo àwọn nǹkan mẹ́rin yòókù àwọn nǹkan mẹ́ta yòókù tí wọ́n bí wá torí nǹkan mẹ́rin à ní kó wọn ju ọlọ́njọ́ gbẹ̀ndà òkè àmọ́ kó tó bí wá lé ń bá rẹ̀ àwọn nǹkan mẹ́ta yòókù ìbéèrè kọ̀ọ̀kan ṣùgbọ́n wo ìbéèrè tiẹ̀ méjì gbólọ́ gbà kójọ gbólọ́ nẹ́ẹ̀sì torí rẹ̀ wá gbọ́dọ̀ ti torí pé mi mo ti ṣe owó yìí mo rówó yìí kọ́ mọ́ anáwó nàkúnà òkè òkè àti omi omi ẹdúró lókè yọsàn wálẹ̀ ẹhẹn má sọ̀rọ̀ ààrẹ di òkè owó tó wò ní dúró lọ́wọ́ rẹ̀ nínú àsàkásà onígbọ́jẹ́ pé gbogbo owó tá a bá ti rí ànàtánà ni ànàtánà ni gbèsè ẹyẹ bá jẹlẹ yóò gbé fò wọ gẹ́gẹ́ bí ẹyẹ lẹ́yìn náà tó bá ti jàjẹ yóò tó tún jẹ àjẹwú lọ́rùn tóbi wá jẹ́ pé owó ọ̀gbọ́dọ̀ gbé ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹlòmíì ọwọ́ àwọn ọba owó tó rí lónìí ọmọ bọ́yọ̀ ní rí tó nígbà tó o bá sì máa bó ti lè sọ́wọ́ ná ó rí pé wọ́tọ̀ rẹ́rìn lónìí náà lọ́ padà sunkún lọ́la wọ́tọ̀ jẹjẹ kújẹ lónìí iná lọ́ padà pé mánú lọla àwọn èsì ṣe bíi màálù bíi tí ó jẹ oúnjẹ pamọ́ kan dìgbà tó bá ní nígbà tó bá nídìí ẹ̀ yóò tún wá pọ̀ wá sẹ́nu yóò ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ ní yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ síbi tí ó ti wúlò àwọn èsì bẹ́ẹ̀ once and for all nítorí bá ti jẹ́ ó ti lọ bíbí ọ̀lọ́ torí délé sọ owó rẹ o àmísíkù àríkùn àmùhàlẹ́ ẹ̀sùn àwọn owó yìí o ẹ má jẹ́ ẹni tí wọ́n máa náwó nàkúnà o ẹlòmíì ọba máa sọ owó rẹ ìyàwó fìtínà tó fẹ́ ni o torí pé àwọn ìyàwó mi àwọn onígbèsè ìyàwó ni wọ́n tí èdè kówó wà lọ́dọ̀ ọkọ tọ́ba ti rí kówó ń bẹ lọ́dọ̀ ọkọ báyọ̀ ọmọ dá fìtínà lẹ̀ lóríṣiríṣi ni tí ó fi rí pé wọ́n na tán nígbà tó kọ́ sọ pé òun rí three thousand mú wálé yọ máa sọ pé àlẹ́yìn lé tẹ́jà aláàmà jẹ́ ojoojúmọ́ ni ẹ lọ rẹ ẹran wá nígbà tá a bá rẹ ẹyin kírètì kan tá a rẹ ẹran one thousand nínú rẹ owó ń fìdí jálẹ̀ lọ àbí òfìdí jálẹ̀ ó ń fìdí jálẹ̀ lọ àtijọ́ gúlúbàndì tó jọ mẹ́ta ìbátan ra owó tí ń bulu láìsí lọ àbí òbulu láìsí tó ní ọba àdìpọ̀ owó tán hmm, àwọn gbèsè ìyàwó nù tí sọkọ di lẹ́lẹ̀ èdè nù tó fi jẹ́ pé kò sí nínú pé èèyàn gbọ́n gan náà tẹ́lẹ̀ náà kọ́ ọmọ wa kà fún ìyàwó pé mo níye báyìí lọ́wọ́ fún àti ìsìnkú ọ̀la ka kù nígbà wọn bí ọ wọn ò fi wọn ò fi wọn ò fi kíta ju ọ lẹ́nu tóbi wá jẹ́ pé ẹnu tí ọmọ ajóbi jóbélé níwájú obìnrin tó wá túra rẹ fúnpọ̀ olówó obìnrin yẹn fẹ́ kó wọ́ wà lọ́dọ̀ ọkùnrin o nítorí tó bá ti pọ̀ lọ́wọ́ rẹ ọlọ́gbéyàwó mi wà ni o nítorí ẹ̀ máa ná ni o níná lówó ni o kíkẹ́ lọ́mọ níná lówó ìyọ́bọ̀ náwó níta tọ́gbà torí bó bá wà lọ́wọ́ rẹ ọlọ́fẹ́yàwó mi ni torí ẹ̀yin ọ̀sẹ̀nu rẹ̀ ń síbí anábìnrin ẹ̀ sọ owó yín àwọn ọmọ mi wá nísìnyí tẹ́gbà dánwò tán lọ kóra wọn sí àdánwò ńlá ni ń rówó kèsì pé kò rówó ṣùgbọ́n ẹ̀ lè rówó lọ́wọ́ rẹ̀ kí ló dé wọ́n fowó ta tẹ́tẹ́ ni wọ́n fowó ta tẹ́tẹ́ yóò tún wọn á sọ fún àwọn bàbá àti ìyá rẹ̀ pé ah màá surprise yín lọ́jọ́ kan surprise wa báwo pé tí fowó ṣe ńlẹ̀ yìí àbí tó wò fi ọ́ sí torí pé ní ìsìn gbogbo owó tó ń rí àárí àti tẹ́tẹ́ lọ́mọ́ ń ta kíníkan mẹ́mẹ́ màbí kíníkan ó tún di nnl ìní fowó ta àwọn tí wàá kọ níbi kó gbogbo tó bá tiri máa kó wá ní gbogbo tó bá tiri máa kó wá ní. nígbà tí èèyàn bá wá rí ten thousand lóṣù tí one thousand kò sí lọ́dọ̀ rẹ̀ gbogbo owó tó bá ti gbà báyìí yóò kó ránṣẹ́ ni tó gbogbo orú eléyìí ọlọ́run bí ọ lè rò ẹ sọ owó yín ẹ sọ owó yín any business tí o bá ti ní assurance ẹ má da wo yín síbẹ̀ ẹ sọ wo yín o torí wọn ní ọmọ kú ọyàjọ mánu lọ tọ́lọ̀ kówó rẹ sí tijaratul khatira bísínẹ́sì kan tó jẹ́ pé òfò náà ló ti kàn bẹ̀ má kówó rẹ dàbẹ̀ ẹ sọ wo yín o ẹ sọ wo yín bíkọ́ ọ̀rọ̀ àmàlù ní ti kókó fún fúlàní nínú kó ọ̀sọ́wò rẹ nu o fúlàní ní ìsìn kó màlúù o kó ti bá ń kúrò rẹ̀ ní Ethiopia o gbogbo fúlàní ò nílé náà yóò kó màlúù sá lọ ní wọ́n sì ń tẹ́ra rẹ jẹ ọ̀ ń gba fáànù sórí wọ́n sọ pé màlúù mi ti pé three fifty ó ti pé gbogbo ẹ̀ kíni náà ti pín ká wọ́n ti ta gbogbo ẹ ti lọ pé wọ́n tó kó bẹ́ẹ̀ o kí ló le gan kí wọn náà máa da màlúù owó owó kò burú àmọ́ burú kọ́ da màálù tọ́da náà ẹni tí fúlàní torí wa mú nù àwọn ọ̀fẹ́ ti wàhálà wàlàákín àfẹ́ kàwó fúlàní náà ti wá gbọ́n torí ayé ti yí fúlàní náà ti yí pé àwọn kíní tí ń kó màálù fún mi àwọn ọ̀fẹ́ ti wàhálà fún wọn sí àwọn kàfẹ́ wá bí fún wa máa kà pé ókè mẹ́ta tó ti bí ma ókè mẹ́rin tó ti bí ma bó àwọn kọ̀ wá lọ́gbọ́n fúlàní bá da màálù lọ ó ti kọ́kọ́ tíra rẹ̀ bí ẹ̀mejì yọ da láti bí yọ lọ sẹ́yìn tó bá tọ́sẹ̀ mẹ́ta yóò tún padà wá wọ́n fi lọ́kàn balẹ̀ no àwọn wa koríko kánù koríko wa tán gbogbo láàbì àbí òye tó awo adọ sí sẹ́yìn kókóró ńgbọ tó padà dé tẹ́ńsán yìí tó ti háì yóò tún wálẹ̀ pé ah, eh, arúgbó wa ó ti gbàgbọ́. ọkàn dá lọ sí sẹ́yìn ó tún ti padà dé yóò tún ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀kẹta àwọn final final round tó tó dé kò ní dé torí wo o mọ́tòtú kòkòrò ti o tí wọ́n máa ń sí màálù wọ́n náà bọ́ ọ́nù gbó náà lọ kò sì tí yóò gbé tí yóò gbé tí màálù ò ní wò. sábà pé fúlàní nìkan ló ń mú màálù jẹ sọ owó rẹ torí pé kówó wọn lọ lẹ́ẹ̀kan náà ó léwu o torí ẹ̀ tó ti wá náà àdéhùn kàtẹ́ ẹ̀ bá gbàgbé nígbà náà bíi sọ̀rọ̀ máa ṣẹlẹ̀ fún wa nípa mímọ ta owó wa sí ara nǹkan nínú ni ó jẹ́ pé your own business ó ní í ṣe livestock ó léwu because bá wọ́n lè máa kú séré táàní ní tá a lè fi dá wọn dúró gbogbo dúkìá gbogbo owó láàrin ìṣẹ́jú àyà yọkàn dìtà ni torí ẹ̀ ló ti jẹ́ pé nínú kéèyàn sọ́wọ́ rẹ̀ ní kéèyàn lọ máa sin adìẹ nìkan àbí òye wa nínú kéèyàn sọ́wọ́ ìkọ̀dà bí ẹja kẹja bá tiẹ̀ kú ní omi dẹ́wọ̀n bá jẹ àtòkú àtàyè tiẹ̀ jíjẹ bá tiẹ̀ bá wá kú ńkọ́ kàtàrà so torí ẹ̀ àwọn bísíǹsì kan wà tó kó wà rísíkì gan kí èèyàn mọ̀ lọ kówó rẹ̀ bẹ̀ bí wọ́n bá ti kówó bẹ̀ ya tán k'ọ má jẹ́ bẹ̀ nìkan kó tó máa ṣe nǹkan míì ẹ sọ yín ní nínú kọ́ńtọ́wò rẹ̀ nípa ọ̀gbọ́dọ̀ kówó sọ́wọ́ obìnrin má kó sọ́dọ̀ ìyàwó o gbogbo wa tí wọn bá ti ní mọ wa má lọ yáwó èlé nítorí pé gbogbo owó èlé tẹ bá yá ẹ rí i pé tiyàn kọ́kọ́ pòórá na èlé tó ti wá wọnú dúkìá yìí kò ní wá jẹ́ kó wọ halal kan ṣẹ́kù lọ́wọ́ yìí ẹ mọ̀ wá sẹ́rúsìn fẹ́ni tó yá yín lówó èlé torí ẹ nínú pẹ́ǹsọ́ dúkìá yín jẹ̀ máa oní ẹni kẹ́ gbọ́dọ̀ kówó kalẹ̀ kẹ́ má ṣiṣẹ́ nítorí pé ẹni tó bá kówó kalẹ̀ tí ò sí sẹ kọsọwó rẹ zakati ọjẹ tán o kò sínú pé nsọwó yín kẹ ẹ má ṣe business ẹ má ṣe kankan tó bá jẹ pé tọrọ kọ́bọ̀ ní bá ń lékún sí i ẹ rí i pé tẹ bá yọ zakati kò ní mú owó yín lọ torí rẹ ẹ owó yín o kí alànàbì ọkọ àtànàrí wàláì kò sí gbogbo nǹkan lọ́kọ ah, owó wa ti fún wa di pé ẹsìn fún wa sọ fún wa pé sọ rẹ.

àwọn sògùn dogójì fún ọ òun sì ń kówó fún wa ọ̀ ń ba dúkìá rẹ jẹ́ nù at the end of the day wọ́n lọ́ọ́ da sunkún o táwọn bá ti káwọn gbowó tó tówó lọ́wọ́ rẹ̀ wọ́n túlẹ̀ ni o ìbẹ́ yìí náà rí bí wọ́n ṣe ń túlẹ̀ báyìí tí wọ́n bá sì túlẹ̀ tán ta ló sunkún sí lọ́rùn kò sí. ẹ wá lọ bá bàbá tí wọ́n gba lé lọ́dọ̀ tí wọ́n gba ṣọ́ọ̀pù lọ́dọ̀ rẹ̀ ẹ wá ní bàbá ẹ bá wa wá wọn wá mí náà mọ̀ owó mọ̀ wá mo fi fún wọn ṣọ́ọ̀pù mi ò sì mọ̀ kọ́ ni wọ́n torí àwọn náà gẹ fìlànà tẹlifíṣàn wọ́n sọ fara ikú ẹ̀fọ́ kọ̀balẹ̀ àwọn èso ń jàmbá torí o a'mara 'umra ibi táwa wà lọ torí náà ẹnikẹ́ni tó bá fi lè fún yàn nílé gbé títí ọjọ́ ayé rẹ̀ fa hiya lilladhi u'miraha ilé yẹn ti di tẹni tá a fún gbé títí ọjọ́ ayé rẹ̀ yẹn hayyan ọwọ́ àlàyé ni ọmọ yíyétá àbótikú ni wálé àkèbèyí àti tàwọn ọmọ rẹ̀ àdéhìí yìí ọ̀yàtọ̀ síta lápò sébà aláwọ̀ fún títí ọjọ́ ayé rẹ̀ ni ẹtún ní tiẹ̀ ní lẹ́yìn ìgbà tó bá kú ẹtún ní tàwọn ọmọ rẹ̀ ni so àlàyé ń bẹ lórí rẹ̀ àlàyé tí ń bẹ lórí rẹ̀ ẹjẹ́ a máa tọ̀lọ̀ nínú ẹgbà wa mi innal umra dájúdájú ilé tá a bá fún ni pé títí ọjọ́ ayé التي أجازها رسول الله صلى الله عليه وسلم إذا نبي فواتق لواي سي أن يقول أنني كان جوف ينلك بي تتوجه أيها صباي هي لك بي والوني ما قبل ولعقبك أتعوى ما رلين هذا كده واتقفي واتعوى ما رلين bí wọ́n bá kú ìwọ náà ló tún ni àwọn bọ́mọ bàbá parí táwọn ọmọ náà tún bímọ ọmọ náà tún bímọ ọmọ náà tún bímọ táwọn fi ṣe èdè tí gbẹ̀ndà kìámẹ̀ èdè tani ọmọ lò ó àwọn fámìlì yẹn. sòyìn ni pé tí wọ́n bá là bẹ́ẹ̀ kìí ṣe tiẹ̀ nìkan ó tún wà fáwọn àrọ́mọdọ́mọ rẹ̀ sọ̀rọ̀ kí lóyìn nínú dáadáa ṣiṣẹ́ ni nínú kẹ́ ẹ máa gbérù lẹ́yìn àti tọ́lọ̀ ń bá pẹ́ yín náà láti rí tẹ ẹ̀kọ́ lé kẹ́ kókò ń bẹ̀ èwo lọ́dọ̀ àti fún yín kẹ́ kókò ní kọ́lọ̀ mẹ́jẹ mi wó kú bẹ́ẹ̀ mi bá kú kí wò tó kú lọ́mọ jókòó ń bẹ̀ nítorí pé tó bá fún yẹn ní nǹkan ọ̀fẹ́ téèyàn sì ń lò tí ò gbìyànjú àti ní tara rẹ̀ ẹ̀mí máa kú ni wo ní mà ti ṣe nǹkan ẹ̀rí bẹ́ẹ̀ mi àwọn bára ti kú ni ẹ̀mí ó bára kú wọ́n máa ní kọ́ máa ṣiṣẹ́ kan kò ní wàá lọ́wọ́ máa rówó tó ju ti bára lọ kò ní í àní kí wọn máa ṣe bàbí àlà wọn kàn máa fún yàn lówó torí ẹ tẹmí bá ti kú iṣẹ́ ewu yẹn ti wọn ni wọn máa gbé bẹ́ẹ̀ tí a ní àti tàwọn àrọmọdọ́mọ rẹ Ọlọ́run á fún ọ lówó tó kókó ń bẹ abó ni kókó mẹ wá ti kọ́ lè jẹ ó kókó mẹ jazakumullahu khaira ẹ fẹ́ lòun àwọn ọmọ rẹ bọ́ọ̀ máa ti lọ bí gbìmbá ti fà ń kọ́ ti kára wọn ti kára wọn ni ọlọ́ọ̀ báwọn máa gbẹjà wọn máa gbẹbi tẹ ẹ bá pẹ tó tẹlẹ mi mo rò bara Nigeria limited tó ńgbà lọ sí náà ti nílé tiwa báyìí kó ń máa lọ ní fọlọ ilé ìjọba tó fa amma idha qal ṣùgbọ́n sẹ́ni tí ó fún yàn léyàn gbé bá sọ pé ọ nílé lópin ìgbà tó bá فإنها ترجع إلى صاحبها irú lébi ọ̀padà sọ́dọ̀ ẹni tó ní o tẹ́ni tá a fún bí bá ti kú àti pé ó nídìí àlàyé àlùcùmùrà tí wọ́n bá ní tiẹ̀ ní àti tàwọn àrọ́mọdọ́mọ rẹ lópin ìgbà tẹ́nìkan bá sì ń bẹ tá a lè pè lọ́mọ àbọ́mọ ọmọ rẹ̀ àwọn náà wọ́n máa lò àyàfi tó bá wù àwọn láti fi lọ àmọ́ tó bá sọ pé tiẹ̀ ní lópin ìgbà tó bá wà láyé tó bá ti kú ńkọ́ ilé ọ̀padà sọ́dọ̀ ẹni tó ní o abu dawud rahimahullah àti an-nasa'i rahimahullah àwọn gba ìgbà wa kan wá o wa la turqibu wa la tu'miru faman urqiba shay'an aw u'mira shay'an fahuwa liwarathatihi fahuwa liwarathatihi anabi sallallahu alaihi wasallam ó lè mẹ́jọ ẹni tó fún yàn ní nǹkan níbi bùn pẹ́ máa sọ mẹ́jọ ẹni tó fún yàn nílé gbé níbi fúnni nílé gbé tipá máa sọ ẹni tá a bùn gbé pé só ti kú àbí ó ti kú kí ẹ bá ṣàlàyé rúkú bá ká máa sọ ẹni tá a fún lé gbé pé só ti kú àbí ó ti kú umra máa gbé bẹ̀ títí tó fi kú àmọ́ á kí ti kú àbí ó ti kú anábìnrin ẹ má bùn yàn nírú nǹkan bẹ́ẹ̀ wàlá tu'miru ẹ sì má fúnyàn nílé gbé níbi kùn gbé pé ẹ máa retí pópókú pẹ̀lú ìgbàkú lọ́rọ̀ faman urqiba shay'a ẹnikẹ́ni tó bá fúnni ní ilé gbé nífúnni gbé ipá máa sọ pé tó sì sẹ́kù láyé àbótútù aw umira shay'a àbí wọ́n fún nílé gbé àbó fúnyàn nílé gbé àbí wọ́n fún nílé gbé ní fífúnni nílégbé pé títí tó fi kú fọ̀hún wọlé wọ̀rọ̀ tẹ̀tẹ̀ yìí yóò máa jẹ́ tẹni tá a fún àtàwọn àtàwọn tí ó jogún rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ìyẹn ni pé àlàyé dàtú síwájú tó bá ní tiẹ̀ ní àti tàwọn ọmọ ọmọ rẹ̀ adẹ́pẹ́ tiẹ̀ ní àti tàwọn ọmọ ọmọ rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ àwọn jogún àǹfààní àti gbébẹ̀ kí ti bá pinlé fún wọn wọn jogún àǹfààní àti gbébẹ̀ àwọn náà máa gbébẹ̀ títí tí ó fi di pé wọn àti má wọn ò sì lọ́mọ má. wà á kẹrẹ ṣeré ìjẹ ibi tá a fẹ́ dúró lónìí àwọn a lónìí òun náà ní wípé anábì sallallahu alaihi wasallam ọkọ fún wa láti gbóyà ní nǹkan ká gbà padà ẹ àfi bàbá ni a sì ní gbogbo ìdájọ́ tó bá nínú hadith fún anabi tiwa sallallahu alaihi wasallam tó bá bùn lẹ́bùn a máa gbà a máa máa sàn yẹn lẹ́sàn lórí ẹ̀bùn tó bá gbà ẹ̀sùn rí ikú anabi sallallahu alaihi wasallam ǹjẹ́ máa ń ṣàkíyèsí lórí ẹ̀bùn tí ó fẹ́ni tó bá bùn lẹ́bùn òun náà ni kíkà fún sẹni tí ó ń san lẹ́sàn lórí ẹ̀bùn tó bùn kìí ṣe kíkà kan tiẹ̀. àìsàn rí pípé kábùn ní nílé gbé títí ọjọ́ ayé ẹni ó ń bẹ nínú nǹkan tí ṣẹ̀ríà tó lọ tọ́ kó lè ṣeé ṣe ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá fún ní nílé gbé bẹ́ẹ̀ á wò ó bó ti ṣe wí. sọ pé máa gbé bẹ́ẹ̀ lónìí kan títí máa ń bẹ láyé ni. àwọn sọ pé ó ń bùn àtàwọn ọmọ àtàrọ ọmọdọ́mọ rẹ̀ tó bá sọ pé ònìkan adẹ́gbẹ́ tó bá ti kú ilé ọ̀padà sí ọ̀dọ̀ ẹni tó nílé tó bá sọ pé òun àtàwọn àrọ ọmọdọ́mọ rẹ̀ bó kú gan ilé yẹn ò ní kú lọ́wọ́ àwọn ọmọ eléyìí ti jẹ́ ọlọ́run أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك àwọn bí àsìkò yìí gba kéèkì pé ẹni tí wọn lọ bá ti lọrùn láti lè nínú ìyáàmù ṣàbá ó gbìyànjú láti ṣe nítorí àtiwà òkúta nàbẹ Muhammad sallallahu alaihi wasallam tí aláwọ Aisha radiyallahu anha tẹláwọn òróṣù kan lánàbí sallallahu alaihi wasallam tó fi máa ń kẹ́nu rúṣoṣo yá àwọn bẹ́ẹ̀ bí oṣù ṣàbẹ́ẹ̀ lẹ́bi bá nàbí àmọ́ àfẹ́ẹ̀sì gbogbo oṣù yẹn àmọ́ àfẹ́ẹ̀sì kọ́ ẹ̀nu rú fọlọ́ torí ẹ̀ àwa náà àwọn bá dá bá lè sè ọmọ ti sa àwọn rẹ̀ bákan náà ọmọ gbàgbé pé gbogbo ẹni yóò wọ bá ti kùnà láti ṣe nǹkan kan nínú sùnyàmù àwọn ọjọ́ yìí tó sùn bá fi lè dá méjì kò sáyè pé kò ṣe nǹkan kan mọ́ tó o bá ti lè ṣe nǹkan kan tó sùn bá ti dá sí méjì kò sáyè kò ṣe nǹkan kan mọ́ lẹ́yìn ìgbà tó ti dá sí méjì ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti láǹfààní àti ṣèkan sí mélòó kan ní ìsìn kó sùn tó dá sí méjì tó wá sinmi lọ́fà tó bá ti fẹ́ ṣe nǹkan míì lẹ́yìn ìgbà tó ti dá sí méjì ó lè ṣe tó ìyàtọ̀ tó wà láàrin ẹni tí ò ṣe nǹkan tó sì fi dá sí méjì àtẹnudó ti rí nǹkan kan sí kó tó di kọdá sí méjì nù wáyé o àdádálẹ kan wá wà wọn dálẹ lóko oṣù ṣàbẹn tó bá ti di ìdajì oṣù yìí òru ìdajì pé kìyàmù lẹ́lì pàtàkì kan wà táwọn gbọ́dọ̀ sí lálẹ́ ẹjọ́ àti pé alẹ́ yẹn làwọn kà fún pé ọ̀rọ̀ ọlọ́dún ni ha yóò fọ̀rọ̀ kó kó lo amẹ̀rẹ̀ hakim pípọ̀ òrùjọ́ ni kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fi léwu pé lè lọ́dọ̀ gbọ́dọ̀ tọ́lọ́ wọn bá ń sọ nípa rẹ̀ nínú àyà yẹn ike kìí ṣe lè lọ́dọ̀ gbọ́dọ̀ yìí ike lé lọ́dọ̀ nísìnyí ṣàbá yìí kò sì rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sọkùsọ láti torí délé yìí ọ̀dọ̀ wọ̀ wá ọ̀ àmọ̀ lọ́yẹn náà fi là wọn máa ṣe kìyàmù lélẹ̀ àbáàdì kan àbáàdì dájú oṣù ṣàbán àdádálẹ̀ anábì sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd gbogbo ẹnikẹ́ni tó bá ti àdádálẹ̀ kankan sílẹ̀ nínú ẹ̀sìn tiwa yìí ní ntí èsì sára ẹ̀sìn wa yìí tẹ́lẹ̀ á da ẹ̀wù rẹ̀ padà fún ọlọ́run kó fèmí pẹ̀lú yín mánì kó túnbọ̀ ṣàánú wa subhanahu wa ta'ala wa bihamdi ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك